قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم وما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 ìfọ̀kànbalẹ̀ nínú ìlú lérí ẹ̀mí lérí dúkìá àti ọmọlúwàbí tá a bá ń sọ nípa ọmọlúwàbí ìyẹn ni pé kóbìnrin ó ní ìfọ̀kànbalẹ̀ kó o níbi kí wọ́n bá lò lọ́nà ìtọ́ a ti ṣàlàyé nípa pàtàkì eléyìí níbàámu sí bí alukur'an bó ti ṣàlàyé rẹ̀ fún wa bákan náà a ti ṣàlàyé díẹ̀ nípa àwọn okùnfà èyí tí máa ṣokùnfà insecurity nino ìlú kìsì ni ọ̀nà àbáyọ níbàámu sí alqur'an àti sunna ti anabi wa muhammad sallallahu alaihi wa sallam lára nǹkan míì tó sì pàtàkì tó kí a ṣàkíyèsí tó máa kí àìsí ìfọ̀kànbalẹ̀ àìsí ààbò nínú ìlú òun náà ni báwo ni àwùjọ a ṣe lákàkún níjọ́un lágbo ilé kọ̀ọ̀kan wọn a máa panukọ̀ bọ́mọwé nígbà tí bá ń ṣe nǹkan ìtọ́já sí pé yóò jẹ́ nǹkan àbàjẹ́ tí ọmọ tó bá wà tó ṣe pé kọlọ lọ síbi ẹ̀kọ́ yálà ẹ̀kọ́ sí ọwọ́ ni àbí ti ilé ìwé ni àbí ti ilé ni irúfẹ́ àdúgbò bẹ́ẹ̀ wọ́n máa panukọ̀ láti kódà a máa bá débi pé kí wọ́n dèklẹ́ ọmọ ẹgbẹ́ ah, ọmọ àlèlélẹ́ yìí látara ìgbésẹ̀ ètí bá ń gbé nígbà tí ọba fi àdúgbò lẹ́mí balẹ̀ ṣùgbọ́n a rí pé eléyìí a ti ṣe àfẹ́kù rẹ̀ a ti ṣe àfẹ́kù rẹ̀ nínú àwùjọ wa so ìyẹn sì fà á tó fi já sí pé nǹkan tó bí òun náà ni àwọn nǹkan tá à ń rí nínú àwùjọ yìí àdúgbò kọ̀ọ̀kan ó mọ àwọn ọmọ tó wà níbẹ̀ nínú ọmọ tó dáa tó ṣe é fi yẹn gàn àdúgbò kọ̀ọ̀kan sì ma àwọn ọmọ páńlé èyí tó ṣe pé irinkúrìn wọn ò ní sẹ́gidi lọ́wọ́ igbó ni wọ́n mu ọtí ni wọ́n mu kí èrègbè ni wọ́n ń ṣe kí àdúgbò kọ̀ọ̀kan ma ilé yìí tí àdúgbò kọ̀ọ̀kan ò bá ṣàmójútó àwùjọ ibi tó wà àdúgbò tí ó wà ta ló fẹ́ ṣàmójútó rẹ̀ Yorùbá sọ pé ibi pẹlẹbẹ ńlá tí mọ́ọ̀lẹ́ jẹ tí àdúgbò tèmi tó bá lákòólé kan ààbò tí ó lákòólé kan báwo ni ó ti fọ àdúgbò rẹ̀ mọ́ títọ̀ náà síbẹ̀ kò sí nǹkan kan tí jó orílẹ̀-èdè ju àdúgbò tí ó sopọ̀ mọ́ra wọn náà lọ a rí pé orílẹ̀-èdè yóò di ìfọ̀kànbalẹ̀ yóò di nǹkan tó ṣe pé ààbò wà níbẹ̀ ṣùgbọ́n tó bá pé àdúgbò kọ̀ọ̀kan ló ṣe pé kọ̀ lákàkún bí ààbò àti ìfọ̀kànbalẹ̀ ó ṣe wà nínú àdúgbò rẹ̀ àrètè irú àdúgbò bẹ̀ àdúgbò bẹ́ẹ̀ kò ní sí nínú fọkànbalẹ̀ wọ́n sì tó kó bá irú orílẹ̀-èdè tí àdúgbò bẹ́ẹ̀ bá wà lápèjúwe ẹ̀rì pé láwọn àdúgbò míì láwọn àdúgbò míì ni kìí tún ṣe gbogbo àdúgbò tí èèyàn bá fẹ́ gbalé wọ́n ti ṣe lófin wípé ẹni tó bá fẹ́ gbàyàn sílé ó gbọ́dọ̀ kọ́kọ́ mú wá sínú mítìn landlord láti lè béèrè níbo ló ti ń bọ̀ kí ló kó ẹ̀ irúṣẹ́ wo ní ń ṣe báwo ni wùwàsí rẹ̀ gbogbo eléyìí náà fẹ́ mọ̀ àdúgbò mi a máa bá débi wípé kí wọ́n mú kọ rẹ̀ lọ sí irú ọlọ́pàá tó bá wà tí àdúgbò yẹn tí ọba fọ̀ sí àdúgbò mi a máa síbẹ̀ lákàtí lè fi ààbò múlẹ̀ kí wọ́n má bàa gbégbèkúgbé sínú àdúgbò wọn ṣùgbọ́n tó ṣe ní láàánú ni pé àdúgbò tí ń ṣe báyìí òun náà ló ṣe pé ẹ̀ẹ́rì ọmọ landlord àbí ọmọ chairman tó sì pé òun gan-an igbó ní ta igbó ní mú kí ìrígbè ní ṣe kì kò ní ṣe gidi kan lọ́wọ́ fi hàn màmá ó dàdúgbò láàmú kí ni àdékọ́yé pé ẹni tó ṣe pé landlord gangan òun náà ló ṣe pé tó ń ṣe irú nǹkan yìí mo ti silent lé lórí so wọ́n finá sórí òrùlé sùn ni wọ́n finá sórí òrùlé sùn ìtumọ̀ ẹ̀ ni pé ètò ààbò àti ìfọ̀kànbalẹ̀ kò tí ìrẹsẹ̀ walẹ̀ nínú àdúgbò wọn kí àdúgbò kó tó lè ní ààbò tó dájú wọ́n gbọ́dọ̀ já sí pé bó ṣe ní àkólé kan ẹni tó fẹ́ gbà sádùúgbò bẹ́ẹ̀ ni ọ̀la kò lè kan àwọn tó wà ládùúgbò náà tó ti pín agangan wọ́n pera wọn ní landlord landlady irú ìwà tí wò làwọn gangan ń wò èmi ti máa àdúgbò wáyé pé ó ti pẹ́ díẹ̀ nígbà tí àwùjọ sì dáa jù báyìí lọ ẹni tó ọrịa chairman gángan ló sì pé ìrìn àwọn ọmọ rẹ̀ ọ̀má ìrìn wọn ọ̀má wọn ò ní sẹ́ka gidi ìyẹ́fà tó fi já sí pé wọ́n wá sí nígbà wọn sí tó chairman ó sì lọ́ọ́ bọ́ ọrịa pé ah, ọ̀rẹ́ mi ọ̀rọ̀ léléyìí o ọrọ community ni etí community sọ ni wípé ìmọ̀ àbẹ́yé àwọn ọmọ rẹ̀ tí mú gbókí lórí pé wọn ò níṣẹ́ kan lọ́wọ́ yìí kí wọ́n kó ládùúgbò fún wa kò ní choice yóò mú kan bẹ̀ irú àdúgbò tí bá ń ṣe báyìí yóò ṣàfọ́mọ́ àwọn ẹni ibi kúrò nínú àwùjọ yóò ṣàfọ́mọ́ ẹni ibi kúrò nínú àdúgbò wọn wọ́n wàá ṣàfọ́mọ́ ẹni ibi kúrò nínú àwùjọ náà ìtumọ̀ ẹ̀ ní pé àwọn abẹnugan inú àdúgbò mọ́gàjí ni baálẹ̀ ni baálé ni chairman ni àwọn tó jábẹnu gan pẹnu wọn tọrọ wọn nífẹ̀ẹ́ sí nípa ètò ààbò ìyẹn ló sì fà á tó sọ pé alukur'an wọ́n sọ nínú sọ́rọ́tù nìsà àyà 83 wọ́n idha ja'ahum amrun min al-amni aw al-khawfi adha'u bihi ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبتونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا nígbàtí àìbalẹ̀ àyà tí ó bá fọkànbalẹ̀ insecurity tó wà nínú ìlú àwọn tí èèyàn lọ kíbá ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó wà nílé ayé àtàwọn tó já bẹnu gan tẹnu wọn tọrọ tí a nílà káì tí a máa bóòlá tí sàgbékalẹ̀ nǹkan àwọn tá a lọ bá nìyí ṣùgbọ́n gbàdọ́ bá ti pé àwọn gangan jìn sọ́fìn ìbàjẹ́ àbí wọn ọ̀bá lákàkún bó lélẹ́ yóò sì ṣẹlẹ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam tẹ́sì fi mà bí madina bí fọkànbalẹ̀ ṣe wà ń bẹ̀ tó anábí a máa jáde lóru àwọn èèyàn a máa jáde lóru tí ó sì nǹkan kan tí ó ṣe a sì ti sọlọ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn wípé lára ń tẹ́fì mọ́ wípé ìfọkànbalẹ̀ wà náà lù ó náà ní kẹ́ ẹ lè rìn kẹ́ ẹ̀yẹn fanda yálà lọ́sàn-án ni ó àbí lálẹ́ ni ah, ó kọ́mọ́sí pé ó ti rin late hour kò sí ti jẹ́ late hour ní ìlú tí fọkànbalẹ̀ bá wà anytime lèèyàn lè jáde kódà láwọn ìlú míì ẹ ṣe shopping láago méjì aago mẹ́ta ẹ ṣe máa bọ̀ láago mẹ́rin láwọn ìlú tí fọkànbalẹ̀ wà ànábì a jáde gẹ́gẹ́ bí hadith wà nínú sahih muslim tí abu dharri radiyallahu anhu tí ó gbà wá ó ní pé kharajtu laylatan min al-layali fa idha sallallahu alayhi wa sallam yamshi wahdahu laysa ma'ahu insan fa dhanantu annahu yakrahu an يكون معه أحد فجعلت أمشي في ظل القمر فالتفت فرآني فقال تعال Ọlọ́run jáde lóru ọjọ́ kan òun sì rá nàbí tí ń rìn lọ lónìí kan òun wípé bọ́yá nàbí sọ̀rọ̀ sọ́lọ̀m kọ̀fẹ́ kẹ́nìkan kan wà pẹ̀lú òun ni òun wára rìn nínú òkun nínú òjì tó sọ wípé kánàbí ọmọ bá fi rohun bá nàbí ti wẹ̀yìn ànábì rohun ọ̀sọ̀ wípé máa bọ̀ ló fi wá sọ hadith tó gbà wáyé gangan kí la ẹ̀rí pé fọkànbalẹ̀ wà nílùú Madina so láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbìyànjú kan ló débi eléyìí so àwọn atọ́jú abẹnugan nínú ìlú wọn nífẹ̀ẹ́ sí torí pé kò sí ti jẹ́ orílẹ̀-èdè ju àwùjọ kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan tó so papọ̀ iná ló di orílẹ̀-èdè tádùgbò bá ti dá orílẹ̀-èdè ọ̀dà ṣùgbọ́n tí àdúgbò bá ti ń wo àwọn òbílẹ̀jẹ́ ẹ̀bẹ̀ ń ran wọ́n kópa lára bá àdúgbò wọ́n tún wá kópa lára bá inú àwùjọ kò sì sí ẹ̀ńtọ́ ma èèyàn abú tó àdúgbò tí èèyàn abú wà ìyẹn lọ́fà tó fi yàtọ̀ pé ojúṣe gbogbo aládùúgbò kọ̀ọ̀kan òun náà ni ètò ààbò ètò ìfọ̀kànbalẹ̀ nínú ìlú kí wọ́n lè ráǹfààní rẹ̀ kí gbogbo orílẹ̀-èdè náà sì lè rí àǹfààní. bákan náà lára tí ó júwe ìfọ̀kànbalẹ̀ bó ló ti rí bó ni wọ́n ti ṣàfẹ́kù rẹ̀ àbí bó ló ti wà nínú ìlú ẹ lọ wo àwọn tó jẹ́ agbófinró bẹ̀. bí agbófinró bó bá ṣe rí nínú àwùjọ kọ̀ọ̀kan iná ni ó júwe bó ni ìfọ̀kànbalẹ̀ ti wà nínú ìlú bó ni ààbò ti wà nínú ìlú tó ti pé agbófinró bẹ̀ nítọ́jẹ́ wọn lógún ni àlámọ̀rí tara wọn àlámàrí tara wọn irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ kò lè sí fọkànbalẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti pé agbófinró bẹ̀ wọ́n ṣiṣẹ́ tọkàntọkàn ní nífẹ̀ẹ́ ìlú wọn kódà kò síṣẹ́ tó dáa tó iṣẹ́ agbófinró nípa ìfiwáládá látara wípé ó ń ṣe ààbò sínú ìlú ẹ̀ ni kò sí ní tó tó ṣùgbọ́n tó bá ṣe wípé kò sí ìnífẹ̀ẹ́ lu ara ẹni nínú ẹ̀mí ẹni tó sọ wípé òun jẹ́ agbófinró irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ àbó jìnà sí púpọ̀ àbó jìnà sí púpọ̀ nínú nǹkan tí àwọn tó ṣe pé ọjà aláwàdà míì tó ṣe pé ní ni tó sọ. So, ó ní pé ibi táwọn kàndánù ọ̀rẹ́ sí agbófinró ní nàìjíríà tí wọ́n burú dé tí mi bá rí ẹni tí ó gbé orí èèyàn sẹ́yìn mọ́tò tó rí báyìí torí pé orí èèyàn ni nítí ọkàn wò ní ah, pé kò sí bàbá mi kò sì síyà mi mo wá yọjì fún ọ láwọn inú sí so tí ọjà sí pé aburú yìí ọ̀pọ̀ tara ẹni òun náà ni ó jẹ àwọn míì lógún nínú wọn yóò rí ọ̀daràn yóò sì filẹ̀ yóò sì gbowó ìmíì òun náà lọ́jà sí pé nǹkan àjà tí wọ́n fi lọ ṣe sùtá nínú ìlú òun náà ni ó tà fún wọn tí ó sì gbowó ọmọ nàìjíríà ò lè gbàgbé anini àti ìyàmu ọjọ́ ti lè lọ lórí ẹ̀ ṣùgbọ́n àpèjúwe èyí tó ga kaari a rí nínú kàńdá tó wà nínú rẹ̀ sí nínú àwùjọ wa ti pẹ́ òun náà lélẹ́yìí wà ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi sẹ́bi lé àwọn tí ọjà ti pé ń tọ́ jẹ wọ́n lógún ó ní àlámàrí ara wọn nípa gbígba owó ẹ̀yìn láàánà rasulullahi sallallahu alayhi wa sallam arọ́ṣi wal murtashi nínú musnadu imam ahmed ẹni tó ti pé ń jẹ lógún ó náà ní sábà mú àbòlú ọ̀jẹ́ lógún àtẹ̀ntì ń fún yàn àtẹ̀ntì ń fún ibi ọlọ́run bá kọ́ máa bá wọn àfẹ́ńdọ́ bá ti pín ajé ń pa tí ò ní choice mo ti ń lọ rí lórí pé onímọ̀rúwá wà níwájú mi ọlọ́pàá yẹn sì dádó bí ọwọ́ aago méjì alẹ́ ní sí mẹ́jọ ọ dádó láti gbowó lọ́wọ́ rẹ̀ mo rò pé tí ò tètè fún ọ́sà padà fún bó ti á dé ọ̀dọ̀ tèmi ẹ kìlọ̀ fáwọn ọmọ yín o màá fọ́n balẹ̀ tẹ́ o ẹ̀ ń lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi nínú mọ́tò náà yọ fọ́ ń ba lẹ́sẹ̀ nù kí láwọ́ bí ńgbà wò ó ti mọ̀ tí yó. so bá a mú àìmọye láti gbọ́ lérí fifteen naira lérí hundred naira òní wọ́n pẹ̀lú míì sí látara yìí pé tí n bá kó pa mo lè trace ẹ̀ so ńgbà tó ṣe yìí pé kò sífẹ̀ẹ́ lò nínú tí àwọn kàńdá yẹn ń ṣe tó ṣe pé ìfẹ́ tara wọn nìkan ló jẹ lógún ṣùgbọ́n ètò ọba fẹ́ bẹ̀rù ọlọ́run láti ìgbà tí ọlọ́pàá ti kúrò lórí títì fún bí àwọn oṣù bíi mélòó kan sẹ́yìn tí wọn ò jẹun tí wọn ò mu a gbọ́ pé ọlọ́pàá kan o ebi lọ́wọ́ apákú o ìtumọ̀ ni pé ibi téèyàn bá fi jíjẹ mímu rẹ̀ sí iná lọ́wọ́ máa bá fi sí ẹ ń bá fi ìjẹ ẹmu rẹ̀ síbi halal pé halal ló ń fẹ́ máa jẹ halal ọlọ́wọ́ bọ́ máa provide fún ṣùgbọ́n ẹ bá wá sí pé gbogbo ejò jíjẹ náà ni kò sí tọ́ka àwọn pẹ̀lú ààbò ní ìlú òun ọlọ́run bá ọmọ sí fún kí ìyá rẹ̀ pọ̀ tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù so látara bẹ́ẹ̀ nípa ètò ààbò ìlú káwọ bóò ni àwọn tí ń pera wọn lágbófinró gangan bóò ni wọ́n ti rí ìyẹn ló fà nínú nǹkan tá a ti sọ̀rọ̀ yìí pé ló fi ṣe pàtàkì nígbà tí a bá gbààyàn sí kọ́ máa gbófinró yálà sọ́jà ni ọlọ́pàá ni o ká fi àwádìí àwọn kan tá a ti sọ lọ síwájú yẹn nípa àlámọ̀rí ẹ̀sìn nípa àlámọ̀rí ọmọlúwàbí ẹ̀mí nínú àwọn tó jẹ́ kàńdà tẹ́ ẹ bá rí ẹ inú òjò pé ilé yọ kankan náà so tẹ́yìn gàgà ó ti rí nínú sọ̀rọ̀ àti ṣe so ìyẹ̀lẹ̀ gbé balẹ̀ lọ bóun ni ò sí ní tà á nítorí owó fẹ́lòmíì tó ṣe pé ìbàjẹ́ ló fẹ́ fi ṣe lára nǹkan tí ó ń ṣokùnfà kí àwùjọ kọ́sàfẹ́kù ààbò àti ìfọ̀kànbalẹ̀ nínú ìlú ńládájọ́ wà ńládájọ́ wà ipa tí wọ́n ń kó nípa kí ààbò lè wà nínú ìlú kò kéré ipa tí wọ́n sì ń kó nípa kí ààbò kí ó dohun gbàgbé nínú ìlú kí wọ́n máa wá kí ìyẹn náà kéré síbi nígbà tí ọ̀daràn bá mọ̀ wípé tóun bá lówó lọ dáadáa crime tó ń bá ṣe àṣegbé ni sẹ́yìn pé àdánwò ti dénú àdánwò ti dé nìyẹn so ìyẹn lọ́fà tó fi já sí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó déédéé sọ ti àwọn tó jẹ́ adájọ́ gangan yìí pé la'ana rasulillah sallallahu alayhi wa sallam arrashi wal murtashi fil hukm wà nínú sunanu Tirmidhi àwọn tó ń dájọ́ tó ṣe pé ń tó jẹ wọ́n lógún òun náà ni àlámọ̀rí ti ara wọn nìkan tó ṣe wípé wọ́n gbẹ̀bí fálárì ẹni tó ṣe wípé ó jẹ́ ọ̀daràn wọ́n sọ pé kí èso ọ̀daràn mọ́ nígbà wọn bá ti rówó eléyìí bó ṣe bá agbófinró ta sọ lọ síwájú bẹ́ẹ̀ náà lọ bá ẹni tó ṣe pé ó adájọ́ lọ́ba lọ ìgbà míì nígbà ẹ bá sọ pé ẹ fẹ́ lọ sí court ẹ ronú pé wàhálà owó tẹ́ ẹ bá máa wo ìbàjẹ́ ràn bẹ́ẹ̀ kúkú sí ghana wọ́n lè ọdún mẹ́wàá ìmọ̀ye ọdún lè lọ lórí ẹ̀ torí pé yóò kúrégbé kúrégbé ẹ̀ ní rí ọ̀nà ni wọ́n á sì máa dájọ́ nǹkan tágan tí ò ní kan tí ó tẹ̀yìn ẹ̀yọ èmi ti rẹ́ni tí fún wípé wọ́n kọ́ eléyìí ṣùgbọ́n okùn bí wọ́n ṣe lé ẹni tí ó gbalẹ̀ òun lẹ̀ òun lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá wọ́n pé àwọn ọmọ wa ni o ọmọ wa ni làwọn fi lọ lè so bóun ìbàjẹ́ òsì ní máa lọ lórílẹ̀ so àwọn tì náà sì ti mọ̀ yí pé ìbàjẹ́ táwọn ṣe bọ́ bá lọ lọ sí kóòtù tí wọ́n bá ti ronú owó tọ̀nà ìwọ gan ò tiẹ̀ ní lè ṣègbésẹ̀ rú ẹ̀ àbọ̀ sọ pé ọ lọ sí tọlọ́pàá ni eléyìí èsì wọn ní àìmọye lóye pé bẹ́ẹ̀ bá pè bẹ́ẹ̀ bá pè àwọn òní kò sí epo kankan ẹ̀mọ́ wa ni so nígbà tí alámàrí bá ń lọ báyìí bóun ní bàjí ò sí ní máa bóun ní ò sí ní máa tẹ̀síwájú nígbà tí èyí máa yí pé tóun bá fẹ́ gbò dodo gan òun fẹ́ òun máa yí pé òun wà lórí ẹ̀tọ́ owó bukú lòun ọ̀nà at the end of the day gan nǹkan yẹ òun lè má àtìfẹ̀ sẹ̀ǹkẹ̀ yóò máa wo ìbàjẹ́ rán ni so àwọn tìǹ náà apá àwọn òtún wa máa ga sí bọ́ọ̀ bá kúkú lọ́ọ́ lọ síbì kan ó ronú tọ́ nà ń bẹ̀ so ntí máa fà á tó fi já sí pé ìbàjẹ́ ó fi máa pọ̀ nínú ìlú náà lélẹ́yìí bákan náà lára nǹkan títún máa ń ṣokùnfà kọ́mọ̀sí fọkànbalẹ̀ kọ́mọ̀sí ààbò nínú ìlú àwọn lọ́ọ̀yà náà dákùn àwọn lọ́ọ̀yà náà dákùn tó ṣe pé ntọ́jẹ wọn lógún òun náà ní àlámà rí tiwọn wọ́n interview ìkan lára àwọn tó ti ṣe sáàsì rí kò tí pẹ́ nínú pépà pé kí ló fà á tó fi já sí pé tí ẹ bá mú ọ̀daràn nígbà míì ẹ máa ń pa ẹ̀ ní gbé lọ sí court ó ní bẹ́ẹ̀ ni ó ní tí máa fà á ni wípé àwọn ó ti rí pé léyè criminal ní tòótọ́ ó sì ó sẹ̀ sí nǹkan yẹ ṣùgbọ́n tó bá rí lọ́ọ̀yà gidi fáàkì tó wà lọ́dọ̀ àwọn ó lè má lè establish nǹkan yẹ tó so káwọn òkú fẹ̀ kan pa kọ́rọ̀ rẹ̀ ọmọ di tí ó lọ sí kóòtù débi pé yóò fi á lọ rí lọ́ọ̀yà tí ó lọ yí kéèsì tí ó lọ yí dànù àwọn mọ̀ pé ọ̀daràn ni ṣùgbọ́n ó ṣeé ṣe kó lè pé àwọn tó jẹ́ èèyàn àbàjẹ́ nínú lọ́ọ̀yà kí wọ́n bá rí ṣe kó fi mórí bọ́m̀bẹ̀ so ẹ̀yin náà wò nǹkan so nígbà tó bá ti dá sí pé ìtọ́jẹ́ lọ́ọ̀yà lógún òun náà ni kó wọ́tà ti dápò rẹ̀ kò ti bílẹ̀ rẹ̀ ọ̀tọ́lọpá bẹ́ẹ̀ ni àmà bá ti ṣe ọ dìfẹ́ǹdì ara ẹ̀ ní ó ṣe gbá ni gbogbo àwọn oníranran kẹ́ ìtọ́já sí pé yóò sá fi kúrọ́ yẹ tí ó fi mórí bọ́ yẹ wá fà á tí káìmù fi ń pọ̀ lórílẹ̀‐èdè ńlọ̀pọ̀lọpọ̀ fi ń gbára lé pé tóun bá kúkú ṣe tán tóun bá ti rí lọ́ọ̀yà so wọ́n bò ń ṣe tóun bá ti gbowó fún un so wọ́n bò ń ṣe tó fi já sí pé òun ó mórí bọ́ ọlọ́run bá ti sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam pé inna anzalna ilayka al-kitaba bil-haqq ó wà nínú suratu nisa láti 105 sí 109 díẹ̀ ní bàá kan bẹ́ẹ̀ inna anzalna ilayka al-kitaba bil-haqq litahkuma bayna an-nasi bima araka Allah wa la takun lil-kha'inina khasima ọlọ́run bá ń sọ fún wa muhammad sallallahu alayhi wa láti lè fi kọ́ wa lẹ́kọ̀ọ́ eré anabi má jẹ́ ń tí ó ṣe pé wọ́n jẹ́ lọ́ọ̀yà fún àwọn òbílẹ̀ jẹ́yàn tó máa gbẹnu wọn sọ so ìwọ náà ti mọ̀ pé òbílẹ̀jẹ́ ni wọ́n àìdá ni wọ́n ṣe kó tún ajá sí pé ó tún wá máa tún sọ̀rọ̀ tí wọ́n fi kú níbi kí ọwọ́ lè mú wọn kọ́wọ́ òfin ó lè mú wọn ò gbọ́dọ̀ sírú ẹ̀ nínú ayàyẹ náà ọlọ́run bá sọ pé wala tujadil anil ladina yakhtanuna anfusahum inna allaha la yuhibbu man kana àwọn òbílẹ̀jẹ́ yàn tó mọ́jẹ́ tó ṣe pé ìwọ ọlọ́jẹ́ lọ́ọ̀yà fún wọn ọlọ́ọ̀bọ̀ nífẹ̀ẹ́ òbílẹ̀jẹ́ ẹlẹ́sẹ̀ yastakhfuna minan nasi wala yastakhfuna minallah wọ́n máa sára fáwọn èèyàn pé táwọn èèyàn ò rí mi láti lè ṣèbàjẹ́ ṣùgbọ́n wọ́n yé sára fọ́lọ́n ọba wa subhanahu wa ta'ala kódà ọlọ́run ọba sọ nínú súra kan náà ni láyà mi ahantun haula jadaltuna anihum fil hayati dunya wa ma yujadilu Allah anihum yawm al-qiyamah amman yakunu alayhim wakila síbi ẹ̀yin lẹ́fẹ́ máa sògbìfọ̀ fún wọn agbẹnusọ fún wọn nílé ayé kí wọ́n lè mórí bọ́ níbi ìbàjẹ́ fẹ́ sògbìfọ̀ fún wọn tọ́ba dọjọ́ gbìn dàkíyàmù gbogbo yín lẹ́jọ́ jìyà so ayé ayé kọ wáyé pé gbogbo ẹni tó jẹ́ lọ́ọ̀yà náà kó náà bẹ̀rù ọlọ́run kọjá sí pé ntí yóò jẹ́ nǹkan àbàjẹ́ kọ́mọ́tì torí owó láti lè máa tàn ká láti lè máa jẹ́ káwọn èèyàn mórí bọ́ níbi ìbàjẹ́ tí wọ́n bá ṣe. bákan náà lára nǹkan tí máa ṣokùnfà èyí tó ṣe wípé ìbàjẹ́ fi máa pọ̀ nínú ìlú ààbò ìfi máa di ohun gbàgbé nínú ìlú àwọn olóṣèlú náà wà ń bẹ̀ àwọn olóṣèlú náà wà ń ibà àmọ́ àwọn olóṣèlú tó gbajúmọ̀ pẹ̀lú wípé tọ́ọ̀gì ní tẹ̀lé wọn lórílẹ̀‐èdè wa sáfẹ́ àmọ́ ni àmọ́ àwọn tí ń sin tọ́ọ̀gì àmọ́ àwọn tó ṣe pé àná àwọn ọ̀rà gbó fún wọn àná àwọn kò bá ní àlọ́ so ẹni tó kó bá fún tó ní kọ́ máa fi ṣèbàjẹ́ kọ́ yálà kó fi dààbò rú ni àbí kó fi ṣe nǹkan ni tó kó gbó fún tó mú ọtí fún ìtumọ̀ ẹ̀ ni wípé kọ́ lọ́ máa ṣèbàjẹ́ sínú ìlú òṣèlú ìyàwó lọ́lọ́ fẹ́ ṣe dáadáa lọ́ fẹ́ ṣe sínú ìlú tó yẹ pé tọ́ọ̀gì ní tẹ̀lé ọ lẹ́yìn ṣé ìlú yìí ṣé kò sí làákà ìfani ààrẹ èèyàn báyìí tó ń sin tọ́ọ̀gì a sì tún lọ dìbò fún un so olóṣèlú tó bá ṣe pé òun gangan ní rí àwọn tọ́ọ̀gì àwọn àwọn ọ̀daràn èèyàn kódà àwọn tó ṣe pé wọ́n jẹ́ ọmọ òpáǹlé agan ti bìlífì pé táǹbà ṣe débì kan àfi lè jí mílíọ̀nìyà èmi ti lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ agbófinró rí wọ́n lọ alọ́ complain kankan ni ṣé eh, àwọn tẹ́ ń sọ ṣé kì í sàn máa lágbájá wàláì bó ṣe mẹ́sẹ̀ nìyẹn nù ṣé kì í sàn máa lágbájá so láti já sí pé àga tó ń bẹ̀rù irúfẹ́ àwọn ọmọ arú ẹni bẹ́ẹ̀ so nígbà tí wọ́n bá sọ yí pé òun ṣe tọ́ọ̀gì ó sì tún fẹ́ sìn lù bóò ló sì jẹ mọ́ra wọn kò jẹ mọ́ra wọn so lára nǹkan tí ń ṣokùnfà àbàjẹ́ tó ṣe pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ lé lórí náà tí ọ̀sá àyè máa òun náà ni kó lórí kọjá sí pé òun gan fún rẹ̀ ní ìbàjẹ́ ni òní ń promote ìbàjẹ́ òní ń ragbó fún tọ́ọ̀kì òní ń ràbá fún òní ń kọ́dà ní ẹlọ́ tí wọ́n sì ń wà lẹ́yìn rẹ̀ tá ń rí nínú tẹlifíṣàn ní gbogbo ẹ̀ tí wọ́n sì tún máa sí bàbá rere bàbá kẹ̀ sí wọn pé òní sì wọ́n so irú àwùjọ tó bá ti wà tí ò start máa sì ń ka ìdá à ń tara wa jẹ ní babalá nídìí àbò bákan náà níparí torí pé kò sí ọjọ́ mọ́ ó sì ní tí máa ṣokùnfà nípa kí ààbò kó jìnnà sílùú kò kéré ibi tó sì bá wà tí wọ́n bá ní pé kó gbàgbọ́n kó lọ sí bàjẹ́ yóò rọrùn fún nígbà tí ò bá jẹ́ tí ò rò ń jẹjẹ tí ò síṣẹ́ so ó sì tún ráwọn èèyàn tó dé pé wọ́n jọ kàwé ọ̀wọ́ kọ́kàn ti láǹfààní láti wọnú òṣèlú ó ti fa ìmáyélé kalẹ̀ tó ń bẹ olè kan ló náà níjà tó tó náà bá lọ jalè kò sí yàtọ̀ láàrin ara wọn so òun jalè ti Àbújá òun náà máa jalè ti bí yóò máa ti bàjẹ́ so nígbà tí òsì bá pọ̀ nínú ìlú ì máa ń kí ìbàjẹ́ pọ̀ ń so ì sì máa ń ṣokùnfà kẹ́mi àwọn èèyàn ó lé wípé ì máa kóhun ó kú àbí kóhun ó máa jẹ kó máa mu nítorí wọn bá fi ní rí jẹmu kóhun kú fẹ́ẹ̀ kan kú lérí pé òun ti pàǹlẹ̀ so yá àyà tọ́ọ̀gì so ó sì lè wọ̀ yí pé òun lè ṣe kóhun ó síìtì so látara àbàjẹ́ tí òun bá ṣe nígbà tí ọba sí mu ṣùgbọ́n eléyìí ó ṣe excuse nínú Islam ó rí jẹ ó rí mu kì í ṣe pé ó fi àfi ara ní ìlú ọlọ́pàá tó tẹ gbé malé lọ́tẹ̀ ní lọ dojú kọ ọ̀daràn tí ò rówó ṣùgbà ṣé inú pa fi lọ́ ma dojú kọ ọ̀daràn àbí tẹ̀ kó nǹkan àwọn so gbogbo eléyìí náà lára nǹkan tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ni tá a bá fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà nínú ìlú wa kí ọlọ́run bá kí ó jogún ìfọ̀kànbalẹ̀ fún wa díẹ̀ tá a lè sọ òun náà ni eléyìí tá a bá sì mójútó ìwọ̀n bíi tá a sọ yìí náà pẹ̀lú ògo ọlọ́run ìfọ̀kànbalẹ̀ yóò padà sínú ìlú yìí abiọ́nà ọba subhanahu wa ta'ala kó fún wa ní ìfọ̀kànbalẹ̀ lórí ẹ̀mí lórí dúkìá ọlá la ilaha illallah subhanaka bihamdik ashhadu an la ilaha illa